واتقوا الله تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله واذكروا الله يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد اصدق الحديث وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور فإن كل مختصة بدعة وكل في ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حق على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة وعلم عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة لهذا الله اليوم نتحدث حول موضوع شهادة فيه في الخطبة الماضية ألا وهو الكذب وقد تحدثنا عن الكذب في الخطبة الخالية واليوم سنتحدث حول ثلاث نقاط ينبغي التطرق إليها فيما يتعلق بمسألة الكذب عباد الله هناك مسالات يتهاور الناس السبب فيها يتهاور او او يختارون الكذب حسنا في تلك المجالات وتحت الله عظيم ومن تلك المجالات عباد الله الكذب على الصبيان هذا معروف بيننا وفي مجتمعات أخرى بأن يسلم الكثير للصغير يقول له تعال هات تعال هات ولا يعطيه شيئا وهذا أيضا من الكذب الذي يتهاوره الناس قال النبي صلى الله عليه وسلم من قال لصحيح تعال هات ثم لم يعطيه فهي كذبة هذا صحيح عن النبي صلى الله عليه وسلم وكذلك أيضا الكلم نزاعا يمكن آه، وجودك في الناس أو نزاعا وثبت عن النبي صلى الله عليه وسلم أنه آه، قال ويل للذي يحدث ويكذب يحدث ويكذب ويكذب له القول ويل له ثم ويل له وهذا وعلم شديد عن النبي صلى الله عليه وسلم بمن يحدث من بمثل ابو يصدق ويثبت المال وهذا ايضا نوع آه، من الكذب الذي يجب الاختلاف به وكذلك ايضا عباد الله الكذب في الشهادات الكذب في الشهادات يدخل القول في شهاده الدين الضرب بذلك وكذلك الضرب آه، الضرب في النسب بالانتساب إلى فصيلة أو ولاية آه، معينة هذا أيضا مما يتهاون الناس فيهم يصدقون في ذكرهم يصدقون في شهادة آه، شهادة الجامعات يصدقون في أمور يتعلق بالشهادات وهذه كل ما من أنواع آه، الفهم الذي ينبغي الاجتناب عنها عباد الله هناك أخطاء للقلب أسباب القلب تقليل الكبار والكبار وتكثر الأسباب أسباب من الانتقام كثير من الصبيان يطلبون حربا من الانتقام حربا من العذاب وهذا بسبب شدة أو العنف من الوالدين أو أو أو المربين يفكر البيت بالسودان لأنه أعطى له من طلبة الكلام سيعاقب أو سيقام ولا جميلا ولكن ذلك يلجأ إلى السلوك وكذلك أيضا بعض مراقبة مراقبة الله سبحانه وتعالى يقدر الإنسان أو المؤمن دائما الإشرة في رغبة آه، الله سبحانه وتعالى وبمعية الله سبحانه وتعالى في كل حال سواء في الألم أو في السر ذلك على الله سبحانه وتعالى يراه والملك والملائكة يعلمون ما يتلفظ به آه، الأقران وإذا ضرب آه، تلك القوة وضرب تلك القوة يسبب الجسم يوم الموت قال الله تعالى ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا وكذلك عباد الله من اسباب الكذب انسان يريد الناس على عبد الله سبحانه وتعالى او الاضطرار من سخط الناس على حساب الله سبحانه وتعالى كثير من الناس في المجتمع يتضرر لأجل وكان عرف أنه إذا شرط لهذا التقويم مسلم يظهر أو يحفظ عليه ويتعاون ويكذب ويكذب لذلك الشخص على حساب شخص ذلك سبحانه وتعالى ولا تلقى في كلام الناس وكتب عليك الناس رضي الله عنك هذا هو الآية عباد الله من أسباب الكذب سوء التربية آه، من سنة الوالدين أو من المربين والتسبيحات بحث أو كثير من آه، من الوالدين كثير من الوالدين آه، يعلمون أولادهم كذبا آه، العلم لا يشعرون بذلك إذا أتاه ضيف مثلا يقوم للصبي له كله العلم غير موجود وهو موجود به إن عرف لم يعرف أنه يعلم أولاده التبع عن طريق غير مباشر ولذلك تجد آه، الطلاب في الزمن آه، ينشأون ويتربصن على النبي، وكذلك عباد الله من أفراد الكذب كثرة الجهل والوهم ومن قال الله سبحانه وتعالى في القرآن بقوله اجتنب كثيرا من الظن إن الظن إن بعض الظن إثم وكذلك النبي صلى الله عليه وسلم قال يرد الظن فإن الظن يظهر فكثر الظن عند الناس أو عند شخص يكثر الكذب يظن رأى رجلا يجب أو يعود وظن أنه يجب مكانها ويدركنا الحكم على ذلك ويقول ويأتي في مكان كذا وكذا وأيضا عباد الله هناك بعض الاستثناءات آه، من الكذب فيتحدث عن ذلك في الخطبة الثانية أما الله سبحانه وتعالى أقرأ إياكم بأسماء صلى الله عليه وسلم أن يذكر الله سبحانه وتعالى وما كان رسالة عليه أن يتجاوز إلى ذلك في سورة القيامة ويسأل الله سبحانه وتعالى إذا لم يكن لهم دعوهم يذكروا الخطبة قال الله سبحانه وتعالى يذكر القرآن ولا أن يعقلوا ولا أن يسمعوا lára ìlúpa ìdí òkàlà ẹni sọ̀rọ̀ wá wà ayé owó sọ̀rọ̀ àmì òun náà ló lóore ìbò tí ó wúlò àti àwọn tẹ̀lé bẹ́ẹ̀ tí máa wá ìyọnu àwọn àti wọ́n ti ara ó ti rẹ̀ tó lórí ayé ọ̀rọ̀. àwọn ọ̀rọ̀ ìlúpa ìdí àdájá rẹ̀ ta ayé pátápátá àmì òtó ìgbàgbá kò sí ìgbàgbá ní ilé ìjà tó dáa gbogbo oníjà pátápátá ká bá sọ lórí ìjà nípa yìí lára ìlúpa ìdí òkàlà ní mẹ́rin ìgbàgbá ní Kalau sudah terjadi tidak ada dalil, kamu jadi alumni, jodoh yang tidak ada. àmì ẹni ìgbé ẹ̀rọ ti yọ náà wọ́n sáré wọn sàárá àmì ìgbé ẹ̀rọ ti yí wọn rẹ̀ ẹ̀rọ ti wọ́n sáré wọn sàárá ẹ̀rọ wọn wọ́n sáré wọn sàárá ẹ̀rọ tó ti pa ọ́ ẹ̀dá kẹ́rù rẹ̀ ẹ̀rọ tó ti pa kẹ́rù rẹ̀ ti tó tọ́ lálẹ́ ìdí ti wọ́n fún ìgbé wọn sáré wọn sàárá nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ayé àkàlù káàdì gẹ́gẹ́ bí àtẹ́sí ìwọ́n àyè wọ́sálà wọn náà ti máa ń tó wáyé kòkòrò nípa ìgbà lọ́sùn náà lọ́wọ́ dáadáa ní gbogbo ìgbà káwọn ọ̀rẹ́ máa ń tó ìgbà lọ́sùn náà lọ́wọ́ dáadáa yìí kò yọ ọkùnrin nílẹ̀ kò yọ obìnrin nílẹ̀ túláàsì ti fọ́kùnrin túláàsì ti fọ́kùnrin wọ̀tẹ̀lẹ̀ nípa ẹ̀rọ nípa ẹ̀ àti ìgbé òdodo yóò àbọ̀rọ̀ nípa ẹ̀ nínú kútu àbọ̀rọ̀. ó wá fún àwọn àlàyé ọ̀pọ̀ kan tá a ní bùkátà sí láti mà nípa tó ní ṣe pẹ̀lú àlámàlì ìrọ́ nínú ẹ̀sìn Islam. ẹ̀rọ sọ̀rọ̀ káàkó káàdà àwọn amáyí kan bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn á máa fi ọwọ́ kékeré mu wọ́n á máa àwọn ojú kúyẹ́ ló ti ẹgbẹ́ gbogbo ẹ̀ náà pátápátá ìrọ́ ní wákà wọ́n àdúgbò àlá ẹ̀sẹ̀ náà ti fún ẹni máa fún ní gbogbo àwọn ọ̀gá yìí rẹ̀ láti rẹ̀ sí. nínú àwọn eléyìí òun náà ti àṣẹ ìpàdé síríà òun náà ti láwọn pawọ́ fún àwọn kéékèèké àtẹ́lẹ́ ti síríà ti láwọn pawọ́ fún àwọn kéékèèké àkàlẹ́ ìkúlẹ̀ òkúta wa ti gbà tó gbé kò sí nígbà tó wọn bá jẹ́ tó wọ́n súnmọ́ tán àtúntò ní fún onígbàtàn ó fẹ́ fi àjẹ́ ẹni. ẹni tí ó sọ ọmọ ìyẹn pé yá sọ onímọ̀ràn wọn kà fẹ́ fún ọ ní ìmọ̀ tó bá ti wá wọlé kò ní fún onígbàtàn òbí wọn mọ àwọn olùgbà ara wọn kò ní ọ̀gbẹ́ ìrọ̀rùn pa onímọ̀ ìfẹ́ inú òun fún ọmọ yẹn láti kékeré òun fi rán fún ọmọ yẹn onímọ̀ pé òun fún àbọ̀ àtàyà ọmọ ọmọ tó tó wà á fún tó bá padà yá nígbà tó bá fẹ́ fún ní ìkan lóòótọ́ àbígbà tó bá jẹ́ pé òdodo ní lóòótọ́ ẹ̀yìn tí wọ́n fẹ́ fún súnmọ́ òun ẹ̀kọ́ máa dàrú kó má wà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé ìwọ ọmọ bẹ́ẹ̀ òun náà wá dàgbà lórí ìkan yẹn ọmọ tó ná tó náà bá bí ma àbí láwùjọ tó náà bá wà yóò máa lo gbogbo àwọn ọ̀gá yìí láti pé fún òun àti ìgbàgbọ́ abẹ́ àti eléyìí nínú àwọn ọ̀rọ̀ náà ni ìdí àtẹ̀sọ̀ máa wà ní ọ̀sẹ̀lá àti ti ìfọwọ́fọ́ra àti kájú náà ti ọ̀sẹ̀ tó àti àtẹ̀sọ̀ wà wà ní ọ̀sẹ̀lá ànábi ní màkàlá ìtọ́bí ànábi sọ̀rọ̀ àwọn àlọ́ sẹ́lá ànábi ní ẹni tó bá sọ fún ọmọ kékeré ẹ̀ òkú ọmọ kékeré ẹbí lè tìbú ga yóò ti kàkà bẹ́ẹ̀ yóò wá lọ bọ́ ma yóò wá gbà ànábi ní wá fún ọmọ pé tààrí ha wá gbà ìrọmọdé yìí fún wọn làwọn òfin ní wọn bí àtẹ̀wá ọ̀rọ̀ wá sí òwá fún ní ìgbàgbà ànábi ní wọn bí àtẹ̀wá ànábi ní wọn ilé ìgbà ó ní wọn ìgbà òfin tẹ́tẹ́ lábàá àwọn ọ̀rọ̀ àwọn òfin òdùnú àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọ́n máa ń lọ sí ilé ẹ̀kọ́ bí wà sí pé ìdájọ́ òkúrú nìkan tó yá yìí wọ́n àkójọ ọmọ sí ìyàtí ní wọ́n àkójọ ọmọ sí ìyàtí wọ́n ní ìlú gbọ́dọ̀ máa ṣe irú àwọn ọ̀gá yìí. àdínú àwọn àtàwọn ẹ̀ máa ń lọ sí ilé ẹ̀kọ́ ẹ̀bùn náà ní àlùfẹ́sọ̀ ìsára àárín wọ̀ ní àìsí ìdíhàtì náà lẹ́yìn wọn máa parọ́ látàrí èèyàn ní sáwà náà

ilé iná inú rọ́nà láwọn àmú ó sì lẹ́sẹ̀ látara tó ní látara pé òparọ́ àlùwọ̀ dáadáa tó sì ká jù sí irọ́ pa. ilé yìí ó kọ̀ lákòókò rẹ̀ òun náà ní ẹ̀mí bóyá àwọn ilé ìyàtọ̀ ní pípọ̀ ọwọ́ ẹ̀mí omi ló ká àwọn ọmọ ṣe òun náà tó dá àlàáfíà dáadáa ìtàwàdà ní o ìwé lẹ́yìn ìrọ́lá ìtàwàdà lágbàdo àwọn àlùwọ̀ dáadáa àti ọmọ ọgbẹ́ àwọn ọ̀dàkà tí ò tẹ̀lé láti pé ní ìwọlé bá a fi pààyàn lẹ́yìn irú àwọn ilé náà nínú àwọn ọmọ tó kù ká yìí eléyìí wà láwùjọ àwọn sọ́ọ̀tì ẹni irú eléyìí tó kó náà ni wọ́n fi ń jẹun àwọn kọ̀mẹ́tíàn àwọn eléré tàbí irọ́ kó náà ni wọ́n fi ń jẹun nǹkan tí ò tẹ́lẹ̀ láti tó káwọ́ àtẹ́lẹ̀ láti káwọ́ àtẹ́lẹ̀ wọ́n máa wá ṣe gbogbo àwọn ọ̀gáyìn náà nínú àwọn agbọ́nirọ́ ní ẹ̀yẹ kájìnà sí àwọn tí ó ń kájìnà sí àwọn tá a kún fún káwọn wò ó já àwọn ọmọ ọmọ láì fún ọmọ ọmọ ìyẹn náà ìbàjẹ́ lọ́wọ́ ìyẹn náà ìrọ́lọ́wọ́ àtàrà ilé yìí ti sọ kò jẹ́ dídé ń ṣe wọn ọ̀nà tí yóò jẹ́ òun náà ti ta ọ̀nà tí jẹ́ òun náà ti ta àgbà rẹ̀ mọ́. òun náà ló bá aṣọ tí ó fi táwọn lọ lówó gbogbo ayé ìtàgé pátápátá ẹni àwọn ọmọ àwọn tí mo ká lọ́nà tẹ̀ á lè tó tí wọ́n tẹ̀ sí lórí náà mi lè tó tó jẹ́ ìpìlẹ̀ wọn náà tó ìlà tí ò jẹ́ ẹ alẹ́ àkọ́ọ̀lù pé ọdún máa ń jẹ́ àwọn ilé orí ìtàgé kò sẹ́sì kan náà ilé orí ìtàgé tẹ́ wàá nílé owó kọ́ títí ẹ̀gbẹ́gbẹ́ ẹ̀ ń kó lẹ́nu ọ̀sẹ̀ ilé orí ìtàgé ilé iṣẹ́ nípa àwọn onímọ̀ àkàrọ̀ tó jẹ́ pé ìjọba ní àwọn òṣèlú tó ẹ̀ka jù ní. àlẹ́ sọ̀rọ̀ wá wá lé owó sálá àwọn àdínkù ilẹ̀ lọ́wọ́ wá wá lé owó sálá ó wà lẹ́nu sọ́nà àgbà ó àti tí àwọn tí àwọn tí àwọn àti ìdí àlẹ́ sọ̀rọ̀ wá ilé ìyá wa àwọn àlá ó máa bá àlẹ́ni wá sí wọlé kù ẹni tí ń sọ̀rọ̀ fún apárọ́ ń sọ̀rọ̀ ń parọ́ yóò fi níta bí káwọn láti ra àlẹ́ni ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ni ẹ̀ka tó pera rẹ̀ yìí ẹ̀ka tí ò rí bẹ́ẹ̀ ni ẹlòmí ló máa tó lé máa ṣe ní arọ kí etí ta ọ tí àwọn tó fẹ́rẹ́ ní ìṣòro ẹgbẹ́ tó rí mu ó rẹ́ni ẹ̀yìn ó lè ká kan tí èdè tó fi dé máa rí mu ìrọ̀lẹ́ ìgbà ìlú àwọn ọ̀rẹ́ arọ́ rẹ̀ ni àlẹ́bí ni? ìwọ̀n àwọn bá wọn èèyàn àlẹ́bí ní wọ́n ìlú láwù fún ọwọ́ ìlú láwù àlẹ́bí ní ìjọ fún ọba wọn jẹ táwọn ọmọ ìwọ̀n wọn àlẹ́ ìdí ẹ̀ẹ́mẹ́ta ọtí ẹ̀ẹ́mẹ́ta àlẹ́bí ní àlẹ́bí ní wọ́n ìlú omi tẹ̀lé wọ́n ìlú ẹ̀ ẹ̀ wọ́n ìbẹ̀rẹ̀ ọ̀nà tó wọ́n ìbẹ̀rẹ̀ ọ̀nà tẹ̀lé yẹn àwọn olùsọ̀tún kúni ẹ̀ abúlára yìí ṣe fẹ́ kó báyìí àlẹ́bí wọn ni wọ́n ìlú láwù ilé àlẹ́bí wọn ni wọ́n ìlú láwù fún ọwọ́ ìlú láwù èdè kó máa bá wọ ilé èdè kó máa bá wọ ilé ìlànà àlejò láti máa irú àwọn abúlára irú àwọn olùdáńdá ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ìrọ́bà yìí tó bẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ tó kàtà wò àfún àwùjọ wa. bákan náà nínú àwọn akọ́nayẹwọ́ ti bẹ̀rẹ̀ àwùjọ káwọn yóò kà mọ́ òun náà ní àtẹ̀sí ìṣàhàdà àtẹ̀sí ìṣàhàdà tí yóò parọ́ tí yóò kọ́ di sàtífíkẹ́tì ilé iṣẹ́ nínú àwọn àlùfáà wa ẹ̀wọ̀n tó lè fọ́ gbogbo ní ọdún yọ wá ní ẹbá dé ẹbá tèwé kí ìjọ mọ pọ̀lú ẹ̀yìn tí èdè àgbẹ̀ náà tó tó pọ̀ náà yọ lóòótọ́ ẹ̀yìn tẹ́tẹ́ pọ̀lú náà bí ọdún náà òun náà lè jọ pọ̀lú òun náà tàbí tó tó pọ̀ ọ̀dẹ̀ ilé wa pọ̀ láwùjọ tó jẹ́ pé àwọn òde amúnára ẹ̀yìn ẹ̀tọ́ ọmọ ti bí ẹ̀ ó lè gba ẹ̀ nípọ̀ bí ẹ̀ gbogbo àwọn ọ̀nà wọ̀nyí nínú àwọn ọ̀nà ọ̀rọ̀ ni tó jẹ́ pé akẹ́kọ̀ọ́ ìgbàlódé àyíká tó jẹ́ pé àdáyé

gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣahadá níbi àwọn ṣahadá àlàyé táwọn parọ́ níbi àwọn àtìkápọ̀ ìtàkìlẹ̀ ẹ̀ àwọn akẹ́kẹ́ ìtàkìlẹ̀ ìjọba ìmúni ìjọba ìmúni sí ìtàkìlẹ̀ ìròbí gbogbo àwọn ọ̀gá yìí àti àwọn agbọ́nirọ́ náà ní ìjẹ́ pé àkóyẹ ká tọ́ra mú fẹ́yẹ ká jìnà sí ẹ̀sẹ̀ náà tí wọ́n tọ̀lọ́ àdúgbò dáadáa àwọn ti máa fi àmọ̀ kékeré àmọ̀ kékeré àmọ̀ wúwo ìbátan wà ẹ̀yọ́ tí wọ́n tọ̀lọ́ àdúgbò dáadáa ẹ̀ يكون في الحال كما يكون في المقال gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lẹ́yìn ọtí máa fẹ́ mọ̀rọ̀ gẹ́gẹ́ náà ti yọ ọtí máa fẹ́ nínú ìdèdí ẹni tí eré yìí bàtẹ́tẹ̀ ń tó ìdèdí tí omi ti di wọ́n ní ẹgbọ́n ẹni tí ó dàgbà lápòjú orí ti ó wá fún ara rẹ̀ tí wọ́n gbogbo ìrọ̀lẹ́ náà irọ́ ni àbúrò àti ìdèdí kan nínú tètè rẹ̀ lẹ́yìn máa wò kàkà lórí gbogbo àwọn ọ̀la yìí nínú àwọn kiri nínú àwọn tètè ìrọ̀ ni ẹni tó wọ́n bá ẹni tó wá sí ní ọwá sọ́ra rẹ̀ ọwá sọ́ra rẹ̀ ọwá sọ́ra rẹ̀ pupa ẹni tí máa ń yọ ọdún náà ọdún ẹ̀kú pani ọ́ bóyá òde wà pọ̀tà ní ẹni bóyá òde sẹ́ńkárì lè ní nígbà wà òde tí wọ́n ṣe láwùjọ wa lónìí tó jẹ́ pé ìpìlẹ̀ tó dúdú yóò wá sọ́ra rẹ̀ nígbà yóò wá pupa nígbà tó wá tó kọ́kí lòdì náà ẹ̀ nígbà mọ̀mọ́ ilé náà nínú àwọn agbániwọ́ ni láàkàrà fún aláàfíìsẹ̀ fúra ni aláàfíìsẹ̀ aláàfíìsẹ̀ fúra ni òun àwọn ọ̀gá yìí lọ́sẹ̀ ká وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وأصحابه ومن والاه أذكر الله سبحانه وتعالى والصلاة والسلام على صلى الله عليه وسلم عليكم يا الله سبحانه وتعالى وبارك عليكم أدعو الله إلى المسجد في يوم القيامة أيرجى الله سبحانه وتعالى يا أيها الكريم يا رفع أدعوك الله تسلما يقول لك أقرأكم كفرين ìgbésógbó àwọn akẹ́kọ̀ọ́ ọba ìgbẹ́lá tó bá ti ká ní ẹ̀dín àti ìtajà àti ìtọ̀gbọ́n àwọn àlejò sẹ́lẹ̀ àti ìwé àgbẹ̀fà bẹ́ẹ̀. ولا تزوجوا وجوههم قولوا إلى النبي صلى الله عليه وسلم قل صلاتهم وجدنا بجنه يرسل الله سبحانه وتعالى هناك أسباب للفرد àwọn okùnfà náà pé kí máa ń fà tó wọ̀ fà òyìnbó máa ń parọ́ ìtàwọn òyìnbó máa ń parọ́ kí máa ń fà nínú àwọn àtúbáwò tí wọ́n ti parọ́ òun náà ní àwọn òṣèlú ìṣẹ̀lẹ̀ ẹ̀fà òun náà ní ìṣẹ̀rù ìgbẹ̀rù ọ̀nà tó tó bá tó lọ́nà ẹ̀yìn ìgbà wọn ní ìlú ọ̀nà tó ti àjọ ọ̀nà tó tó bá tó lọ́nà ọ̀nà tó yẹ kí ara kan yóò fà wọn látara gbogbo tó bá sọ látara tó yẹ yóò arúgbó tó yẹ gbà wọn là kó o ti lé mi ọ̀nà ìlú wọn parọ́ òwúrọ̀ àwọn tó máa ń tẹ́wọ́ tẹ́wọ́ yìí àwọn lè má igbó ìjọba lórí lára wọn ẹ̀yìn ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ní ìgbẹ́gbẹ́ lórí owó tó bá àwọn ìdáhùn wọn dáa láńdí wa ẹ̀ ń sọ̀rọ̀ ní àbí ìpamọ́ ẹ̀ nínú àwọn ọmọdé tó ṣe wá àwọn tí wọ́n bá máa parọ́ látara pé wọ́n fẹ́ wùyà òun náà ni ìgbà òkìkọ̀ náà aláàbíkọ̀ wà òun náà ni ká gbọ́ra fún ìlọ́lọ́ àwọn èlò ìlọ́lọ́ àwọn àwọn àwọn àwọn وعلى حذار تقوى الله الضرار تقوى الله على ضرار على حذار تقوى الله سبحانه وتعالى kí ni o sá kó ìdíjú èèyàn ìmọ̀jìlábá yóò bí ní kíni ìmọ̀jìlábá yóò sọ̀rọ̀ tí ò dáa bí ní ìmọ̀jìlábá yóò wà tí ò dáa bí ní kó o tó tó kún un sọ̀rọ̀ àwọn olùkọ́ àti àwọn ọ̀sán àwọn ọ̀sán àwọn ọ̀sán ibo tí ó ní o tẹ̀sẹ̀ àwọn pé ẹ̀sẹ̀ inú àwọn ọ̀sán ní máa ń fa ìdí máa ń fa ìdí máa ń fa ìdí ورث الله سبحانه وتعالى ورث الناس لا ورث الناس لا يمين لا يدرك láti lọ yóò náà pé yóò náà wọ ẹ̀ka ayé mi òye ẹ̀ka ni tó jẹ́ kó tẹ̀lé tó lè ga yé òjò tí ó lè ga sí àwọn òjò táwọn ayé tó gbogbo ti tó bára ní ti tó ẹ̀ ń tí gbogbo ayé ló ń sábà ní sọ̀rọ̀ àwọn ẹ̀yìn kọ́lá fún àwọn ẹgbẹ́ àwọn tó tẹ́lẹ̀ ìlú àti ìlú sàmẹ́lì àwọn àríwá wà lórí náà ń bẹ́ẹ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìlú sàmẹ́lì ògbẹ́ ní láti máa ń kà rẹ̀ lórí pé òtàbí ìlú àwọn èèyàn òtàbí ìlú àwọn èèyàn kálọ̀ lè nígbà ilé òjì

ìfi ọlọ́pọ̀ ni ìfi ọlọ́pọ̀ ọmọ kékeré láti kékeré òun náà ni wọ́n gbà fún ọmọ mi. bóyá ní àwùjọ tó wà ní bóyá ní àdúgbò ti tẹ́ mi àwọn ọmọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò máa wọ mẹ́tẹ̀ yóò máa wọ làkàlẹ̀ òun ò fún wa máa dàgbà yóò máa tẹ̀lé lọ́wọ́ òbí mi yóò máa kọ́ máa rẹ̀ nílọ́ yóò sì máa bẹ̀rẹ̀ ìjọ ọ̀nà òbí tó wà nílé ẹ̀ káyọ̀ wá wọ wá tí wọ́n lè sọ fún wọn tàbí òbí ọmọ wa lọ́ta fúlàní òbí lé sínú ọmọ jáde ọmọ mi tó bá dá ọ̀dáadáa lọ́sọ ọmọ mi lómi ẹ̀yìn lọ́sọ̀ láà kò sílé láti sí náà jáde ẹ̀yìn padà fún ìfọ́sìkò lápẹ́ ń sí náà ṣàkọ́ ọmọ tó pa ìlú mẹ́rin fún ọlọ́run ọmọ wọn ló wá dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lórí wọ́ọ̀lì àwọn ọmọ wọn alákòóso ojú láwọn ọmọ wọn apárọ̀ fún ìgbẹ́ta yóò wá sí ọmọ ìlú wọn wá jù kí ojú ọlọ́ ìrọ̀lù alùpọ̀ ní ìwọ́dọ̀ tí ó sọ́rọ̀ lọ́dọ̀ wọn náà bá. yìí nínú àwọn ọmọdé máa ń sábà jùlọ fún ìyàn òun àti pé ẹrù ní ìdàgbàsí jùlọ àwòdì rẹ̀ àwọn náà wọ́n kọ́ nílọ́ ẹ̀ wọ́n kọ́ nílọ́ níbi ọjà rírà wọ́n kọ́ nílọ́ níbi ìtàn títà wọ́n kọ́ nílọ́ níbi ìtòkí wọ́n kọ́ nílọ́ níbi ọ̀rọ̀ gbogbo àwọn ọmọ báyìí ọmọ tó bá dàgbà lórí ẹ̀ lórí gbogbo àwọn ọmọ báyìí tó lè lòdì nípa parọ́ tó lè lòdì nípa parọ́ láàárín rẹ̀ àtàwọn tó bá tó bá tó wà láwùjọ gbogbo àwọn ọmọ báyìí àtàtọ́ra ẹ̀ káwọn máa parọ́ tọ́lọ́ ti ẹ̀sẹ̀ ìdíra òdìbò fẹ́rọ́ rárá òdìbò fẹ́rọ́ ẹ̀ ẹ̀rọ àlejò wa tẹ́ tẹ́ tó tẹ́ tó wọlé káàkiri àwọn oníṣẹ́ òun alágbàárọ̀ àwọn ti gbẹ́jẹ̀ tó gbogbo àwọn ọ̀sán ìkárẹ́ òun náà tẹ̀lé ìyàn kọrin ìgbẹ́ ẹlòmíì yóò máa parọ́ nínú ìjọba ọ̀rọ̀ àlejòlá yóò máa parọ́ má àwọn èèyàn lójú ọ̀nà lọ́sùn àdúgbò tààlà lójú ọmọ rẹ̀ gbogbo àwọn ọ̀sán yìí ti dáadáa ní kọ́ àbí gbogbo àwọn ọ̀sán yìí kọ́ bá tàgbà lórí ẹ̀ ta òun pé òní ti òní ti di ẹ̀yẹ wọ́n bẹ́ẹ̀ ọmọ náà ti máa parọ́ àbúrò ẹ̀rọ sàlọ́ àìbọ̀ tààlà nínú àwọn ọmọdé máa tó kùn pàrọ̀ òun náà ní gbọ́dọ̀ gbọ́dọ̀ òun náà ní mọ̀lòdòrò tí ẹ bá ti máa ń lò púpọ̀ ní mọ̀lòdòrò kaba yìí mọ̀lòdòrò kaba yìí àwọn máa ṣe sábà bí táwọn èèyàn fi máa parọ́ oríṣiríṣi pọ̀ láti kan ló ti pọ̀ níbi ẹ̀ ń fi ọtí yóò ti máa bọ̀ wá ẹ̀ ń fi pọ̀ níbi yóò fi yóò ti sájọ́ tó ti máa bọ̀ wá ọtí yóò pọ̀ níbi báyìí báyìí tó ti máa bọ̀ láwọn oríṣiríṣi àbúkọ́ ìgbàgbé lówó ní àwọn olóògbé náà ti máa ń sábà ní ìran oṣù tó gbà sábà àwọn àti ìgbàgbé lówó ní ẹgbẹ́ tẹ̀ ní lọ́kà àwọn náà àwọn náà rẹ̀ náà yọ̀ owó àwọn kan yìí sọ pé ká nígbà tí ọlọ́pàá ní ọlá ó ti sọ fún wa náà ọkọ̀ àì onílà ní ọlọ́ ní àwọn ìṣẹ́lẹ̀ ìwò kẹfí ọ̀sán ìwọ̀ ọlọ́pàá ní ọlá ní ẹ̀yìn ìjọ olówó ẹ̀ ìjìnà sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kíni nínú àwọn ọmọ olówó nínú àwọn òyìnbó yìí ọlọ́pàá ní ọlá ní ẹ̀jìnà sí ìlànà àwọn ọ̀dọ́ ọlọ́run bá nìkan láyé ẹ̀mí apá kan nínú àwọn àbá ká máa dábàá ká máa rò ọlọ́run bá nìkan láyé ẹ̀sẹ̀ inú lọ́dọ̀ ọlọ́run ká ló wọ́n dára ọ̀dà mi tó wá wà lóun sẹ́lá àdébí náà ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n máa lórí àjọ́sìn tó bá padà wá yá wá yó ajá àti ní ìwò níbẹ̀ ojú wa pé ẹlú náà bá tó kò ní bẹ̀ tán ojú wa ká jẹ́ ọ̀hún tó ti ta bá ní láti owó tá a fi àwọn ilẹ̀ tó kò ní nínú ìrora àwọn àkọ́lá ìlú àti owó jáde ẹ̀ máa sọ́ra owó àwọn ọkọ̀ báyìí àwọn bàbá wa ti kó àpò nípa àwọn tí wọ́n mọ̀ sí àwọn ọ̀hánì wọ́n dàhálà látara ìrọ́ tó pa ẹ̀rọ tó wọ́n ọ̀hánì wọ́n dàhálà ẹ̀wá ní ìrọ́ tó báyìí àwọn ìtàn bẹ́ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ àìsàn tó jẹ́ pé àwọn ọba ìjọra kò ní fún wa ìwọ́n bá wáyé látara àwọn sábàbí tó àwọn òwúrọ̀ àwọn àwọn ìtàkùn yìí náà ó ní àwọn ẹ̀yọ́ máa ẹ̀rù ní olú pàrọ̀ ọ̀tún náà ní àwọn àbúrò ńlá àwọn ìmọ̀ ọ̀tọ̀ mi. àwọn ìyá náà máa ń wọ́n tẹ̀ wá sí jẹ́ nígbà wọn pàdé ẹni ní ayé tó ṣe lébẹ̀ wọ́n á ní máa lọ́lọ́ ìgbà wọn ní ẹsẹ̀ tó parọ́ olú pàrọ̀ ọ̀tún náà títún náà ní sọ̀rọ̀ àwọn ọ̀tọ̀lá olùkọ́ ọ̀yọ́ gbogbo parọ́ kó o ti sọ kó o ṣe kó o sọ kó o sọ kó o ṣe àdúgbò ti sọ kó o ṣe ó yàtọ̀ sí ìtàn tí ó wà nílé ìjọba ọba àdìjọlá nínú àwọn ìgbésà áàd nínú àwọn ìjọba ọba àdìjọlá láti sọ̀rọ̀ àwọn àdìjọlá gbogbo ọdún wa nínú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó a ẹnu àdìgbò kólókòlùkò ní ọgbà ọgbà àdìgbò àwọn àdìjọ عليه الله عليه وسلم الذي ليس الكلام الذي يكتب بين الناس ويقول خيرا وينمي خيرا او ينمي خيرا عليه الله عليه وسلم الذي ليس الكلام àlejò ní pẹ́ẹ́ni tó ń fẹ́ sọ yìí àlejò ní tó tó kù ọrùn àlejò ní ẹnu pé olórí lọ́wọ́ àlejò ní mùsùlùmí bẹ́ẹ̀ yàn náà ẹni tí ń ṣe àtúntò láàrin àwọn èèyàn ẹni tí ń ṣe àtúntò láàrin àwọn èèyàn tó ń dà ẹ̀kúrò káyọ̀ yóò nọ wá sọ dáadáa lẹ́nu látara tó níbi ìṣàkóso láàrin àwọn èèyàn ọ̀yẹ́ ní káyọ̀ yóò ti máa ṣòro dáadáa lọ́kà nígbà tí ọ̀rọ̀ tí o mọ̀ ìfẹ́ tó wá ti lè sọ lórí ètò òkú tó ń nípa rẹ ìjà ó ti máa kó pọ̀ sí i. Ọwọ́ àdúgbò yóò wá ní ẹ̀ ìwádìí tí wọ́n lọ́gbọ̀n lábọ́jà o. Wọ́n á kàtí ọjọ́ ìgbà ìgbà yóò ti gbé lọ́kà ẹ̀ ká. Lọ́dọ̀ tó gbé lọ́kà ẹ̀ báyìí o. Inú ilé yìí ti táwọn àdúgbò wọn ká lọ́wọ́ kàdá. Àlẹ́ sọ̀rọ̀ àwọn àdúgbò sọ̀lá. Àlẹ́ sọ̀rọ̀ ìgbé ti ní. Àlẹ́ sọ̀rọ̀ ìgbé tó kù tó bá dé bẹ̀ tó bá ná owó tó ló lè lọ́wọ́ sọ ọ́ ọlọ́pàá àti ìwé lọ́lọ́ ẹ̀ báyìí ó lè lè ibú yọ tó bá pàdé rẹ oríṣiríṣi báyìí oríṣiríṣi báyìí ìgbèlè náà tó lọ́ bá pẹ̀lú ọmọ múra àgbà pẹ̀lú ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀gá ẹ̀ṣẹ̀ ẹ̀ tó bá fẹ́ sàkóso láàárín àwọn èèyàn ọkọ̀ àti ìrànwọ́ ni wọ́n ń jà ní ọ̀dà ọ̀dà ń jà ní ilé àti kí wọ́n ń jà ní ìdáhùn tí wọ́n ń tún kan ṣe nu àbí kàkánjẹ́ gbogbo àwọn báyìí ìgbà tí wọ́n ń kàkánjẹ́ ni ó tún tó ìdá nípa rẹ̀ lọ àmọ́ òun náà sọ fún un nítorí pé wọ́n bá sọ fún un òṣìṣẹ́ náà àbẹ́ òdáfà òsì bẹ́ẹ̀ tẹ̀sán fọ́ àbúlálá òun náà tó fún abẹ́ òun ti lé lọ́kọ̀ àbúrò ni àlẹ́sọ̀láwà ló sọ̀dá àlẹ́sọ̀láwà ẹgbẹ́ ìwé ní pásítà àtúnṣe àlẹ́sọ̀láwà ìdílé àlẹ́sọ̀láwà ìdílé ìwọ̀. àlẹ́sọ̀láwà ìdílé ìwọ̀ àlẹ́sọ̀láwà ìdílé ìwọ̀ ọwọ́ nílò láti àbúrò àwọn ìrọ́pẹ̀ ìjẹ́ ìrìnà ẹgbẹ́ ìlà àgbàlá ọlọ́wọ̀ wá rí ibẹ̀ tí wọ́n ti ojú kan mú fún bíẹ́ fún wa ẹ̀yìn kan ti lẹ́kọ̀ọ́ fún wa àti kan fún wa ní ọkọ̀ kan ti mú bíẹ́ fún wa pé èèyàn lè pa ọdún àwọn ọlọ́sẹ̀ ẹ̀ máa pa àyàtọ̀ mẹ́ta ó wá fẹ́ ka ọ̀rọ̀ mẹ́ta fún wa nínú ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ti fi hàn nígbà tí ẹ̀ bá ń jagun nígbà tí ẹ̀ bá ń jagun tó wà lójú ogun àwọn ọ̀nà kan fẹ́ ilẹ̀ tó ló máa tẹ̀lẹ̀ nínú àwọn ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ sísọ àti nínú ìṣèlú ìwọ́n tó ń jagun pàtó wà lójú ogun ẹ̀tọ́ wá múra sí ọkọ̀ múra sí ọkí ẹ̀tọ́ ìrọ̀tọ́ pẹ́lẹ́ ni ẹ̀yìn kọ̀wá ní ọdọ́dún àbọ̀dọ́gbà àwọn ìṣẹ́jú kan tí ó bá rí lọ wọ́n yóò tẹ́rù bá àwọn ìdáka tí ó bá jà ìṣe sí ìwádìí ẹ̀ àwọn tó rí lókè ní ìmọ̀ta àdúrà àbí ní ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ àpàdé ẹni kan ẹ̀ tọ́wọ́ ní tọ́wọ́ náà pẹ̀lú àgbà náà ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ àgbáyé tó lè ta ọjà ẹ̀rú tí àwọn sùhánù wọ́n tààrà ni wá. Torí olóyìn náà nínú àwọn ọ̀sán tí wọ́n bá ń pè káwíyà ní ọ̀rọ̀ tí ìlú tọ́jú tó lọ sí ẹni ìkọ́rọ̀ ń tẹ nígbà tó lọ àmọ́ tó gbàlẹ́ òkọ́rùn ọ̀sán tí tẹ́lẹ̀ ń wáyé ẹ̀yìn ọ̀sán tí wọ́n gbàlẹ́ o. Tí wọ́n ní àgbàdá ara o èyí tí wọ́n ní àgbàdá àbúdá ti jẹ́ ẹ̀yìn tí wọ́n ní

nígbà àwọn ọmọ tí wọ́n ti wọ́n sọ yìí wọ́n ní táwùkìyà òun náà ni wọ́n sọ yìí àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀dọ̀ tí wọ́n gbà lérò ọ̀dọ̀ tẹ́ yóò máa kọ́lé ẹ̀yìn lọ́dọ̀ ọdún rẹ̀ lọ́dọ̀ jẹ ẹ̀yìn tó ṣe yín lánàá àwọn òṣèlú ọyàtọ̀ lápòtí rẹ̀ yìí ní á òṣèlú àti ìwà ìlọ́dọ̀ rẹ̀ gbogbo ìwà àti ìwúrò àwọn àwọn ọ̀rọ̀ yìí tọ́lọ̀ ọba àti ìjọba pa wá bẹ̀rẹ̀ láti ṣàtúnṣe lẹ́yìn tọ́lọ̀ ọba àti ìjọba fẹ́ ààrẹ pé òbí ìjọba tó takò. kò látara ìṣòro yìí tí wọ́n tán tọ́jú wa pẹ̀lú ká gbé ọ́ dáńdá kalẹ̀ láàrin ìyà lójú láàrin àtàkùn tí ó rà yìí á ọ̀dà ọ̀dà wọn ti jọ ọ̀dà ìmọ̀lẹ̀ tó gbá ọ̀dà orúkọ àwọn ọmọ tí ó sọ àwọn ọmọ láàbù wọn lórí ẹ̀ káfí ẹ̀mí láti lè láti lè fi wọ́n fi ìdáwó yà lẹ́yìn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní inú ẹ̀ òun náà ní ọ̀bẹ̀ àdìsí lọ́dún yorùbá àti ìbí wẹ̀lúmọ́ láti ìdáwó yà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní àdìsí ọ̀rọ̀dọ́kùnrin bá sọ fúyàwó ẹ̀ àbọ̀rọ̀ tí àwọn bá sọ ọkọ rẹ̀ áàpù fẹ́ràn ẹ̀ náà áàpù gbogbo èèyàn áàpù fẹ́ràn ẹ̀ náà òwúrọ̀ àwọn ọ̀rá ìsìn ọ̀tà tí ìfẹ́ ìfẹ́ làgbára fún àwọn ọmọ rẹ̀ òwúrọ̀ àwọn ọ̀rá ìsìn ìfẹ́

ẹ̀ẹ́n tí ó léyìn sí ó gbà lórí ẹ̀ẹ́n àdéhàbà ọ̀dàgbà tí ń kà ó ti ṣe kíkà nígbà tó wà sọ wá ní méjì ní ìgbà ẹ̀ eléyìí ọlọ́ọ̀bà ìgbọ́lá onídìwá lórí ẹ̀ àdéhùnsọ̀lá àdéhùnsọ̀lá ó ní ìsọ̀lá àtẹ̀jáwọ̀ tẹ̀lé àkọ́mọ́tì àkọ́mọ́wọ́ ti ti án ọmọ tó kéwọ́ alẹ́ ọlọ́ọ̀bà ìgbọ́lá ó ti fi àwọn ọjọ́ mi lórí inú àtẹ̀kẹ́ni lórí inú àtẹ̀kẹ́ wọ́n ti já àbí inú àtẹ̀kẹ́ wọ́n ti ṣe àwọn ọ̀sẹ̀ tí wọ́n ti ń ṣe ìtọ́jú nínú ẹ̀jẹ̀ ọmọ tó kí owó alẹ́ àti ìtọ́jú wọn máa ń wọn sí láti lórí ẹ̀ tí wọ́n bá jẹ wọn pa lórí ẹ̀ ti lè àdìgbòlá òun ti lórí ẹ̀ tó látara lérò pé wọ́n tún ka ìgbàgbẹ́ sí aṣọra púpọ̀ ní ìgbàgbẹ́ káyọ̀ náà sí nítorí pé ìjọ ìṣẹ́jú bẹ́ẹ̀ kò sí kò náà ẹni tó yà wọ́n sàárà wọ̀ sàárà ẹgbẹ́ bẹ́ẹ̀ náà kò sí ọ̀rẹ́ tí mo tó náà wọ́n sàárà wọ̀ sàárà àwọn tó gbà wọ́n yọ méèyàn àwọn ọ̀wá láyà nínú ọ̀rọ̀ sàárà wọ̀ sàárà àbẹ̀ wọ́n sàárà wọ̀ sàárà wọ́n